gbàwẹ̀gbàwẹ̀ ní ń yọ zàká ó ń gbìyànjú ṣùgbọ́n nínú ilé rẹ̀ kọ̀kọ́ àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn èèyàn ní gbogbo ọba ni wọ́n ń wá mọ́ṣáláṣí gbogbo ọba ni wọ́n ń náwó sójú ọ̀nà ẹ̀sìn ṣùgbọ́n olórí ni wọ́n gbogbo ibi tá a fi wọ́n sí ààrí e, ìlàpá wípé mùsùlùmí wà nípò bọ́dọ̀ ṣe wá dànù yóò wá di pé. àfẹni báyìí ẹni báyìí náà tọ́ bá wádìí rẹ̀ wò. ọkàn fẹ́ pẹ́rẹ́ ni. sallallahu alayhi wa sallam hatta alqalu li rajul débi wípé ó rí èèyàn tọ́ báyìí máa àjùlẹ̀dọ̀ ọmọ gbọ̀ngbọ̀n ara o e, èèyàn ọlọ́run mọ̀ dá iṣẹ́ pé síbí yìí o kì í fẹ́yìn nìkan máa àzọ̀rọ̀fà o ọmọ wa fine polished o ìṣesí rẹ̀ ó fàyàn mára máa kọlẹ̀ o ọmọ gbọ́n o ó lágbe kalẹ̀ ó ní ọmọ bá a ṣe sọ̀rọ̀ ṣùgbọ́n subhanallah wa ma fi qalbihi mithqalu habbatin min khardalin min imani kò sí ní tó kéré bí ọmọ náà gún nínú gbáàyà rẹ̀ nígbàgbọ́ nínú imani kò bìkítà kò sí ní tí ò lè náwó kò sí ní tí ò lè ṣe. sayidina huzaifa ọwọ́ àtẹ̀síwájú wọ̀lọ́kọ́dì ata aliyah zamanu àsìkò wa dé báyìí nítòjìṣẹ́ ńlá sílá àlọ́ sálàm sọ méjèèjì tí ń ṣẹlẹ̀ wọ́n máa ubali ayyukum bàyàtò nípìnlẹ̀ mo fojú lásìkò náà mo wà ń bẹ̀ ìní bìkítà ẹni tí ń bá dàǹkan pọ̀ torí mo mọ̀ pé kò ní jàǹbá àmọ́ ìbìkítà ẹnikẹ́ni tí mo bá rí ni mò ń bá dà nǹkan pọ̀ torí kò ní jàǹbá àmánà àwọn ẹni rí àti ìsíwájú lẹ́yìn kánà mùsùlùmá débi wípé ìbìkítà ó jẹ́ mùsùlùmí o kìí ṣe mùsùlùmí ó jẹ́ nàṣàrà o tàbó tiẹ̀ jẹ́ èwúdí ìbìkítà torí wípé lẹ́yìn kánà mùsùlùmá tó bá jẹ́ pé mùsùlùmí ni làyàrúdú làyàrúdánnáhù aléyẹ dínà dínà ẹ̀sìn yọkọ̀ di wípé kọ́fẹ̀ mi dùn mí kò ní jàǹbá àmánà. in kana nasraniyan aw yahudiyan la yaruddannahu alayya sa'i tó bá wá jẹ́ yahudi ìbìkítà torí wípé òun gan ò lè gbà kóun wọ́n mi dùn mí tọ́ra àwọn olórí tí wà nípò ọmọ yìí pé wọ́n gbẹ̀tọ́ mi fún gbogbo nǹkan gúnrégé bó ṣe yẹ kó rí hmm. wà á mẹ́lì yẹ o ó ní ṣùgbọ́n o àsìkò ti wá yí padà o ọ̀rọ̀ wa dòní òní tí ń sọ̀hún o kìí ṣe nineteen twelve táwa nù rẹ̀ àbí twenty two thousand and twelve táwa nù rẹ̀ àwọn kòróònù tó ti lọ sẹ́yìn tó jíṣẹ́ ńlá sàlá sàlám dẹ̀ sọ wípé ma amun illa walladhi ba'dahu sharrun minhu ọdún kan ò ní dé èyí tí ń bọ̀ lẹ́yìn yóò burú ju ètò ti kọjá lọ bí ó sì máa burú sínú hatta tulaqu rabbakum tẹ́fì lè pàdé ọlọ́run ọba yìí subhanallah ó ní wa amal yawm fama kuntu ubayi minkum illa fulana wa fulana ọ̀rọ̀ wa ti délé ni bọ́rọ̀ ṣe dà nǹkan lè bẹ́ẹ̀ nìkan kan dòwò pọ̀ bó ṣe wù mí mọ́ àfi kí n ṣọ́ra gidi ọ̀rọ̀ rẹ̀ àwọn tí wọ́n jó lórí wọn ò bìkítà níbi ẹ̀tọ́ ìlú mọ́ àwọn aráàlú gan tí wọ́n orin táwọn náà ń kọ ni wípé báwa náà bá débẹ̀ eléyìí ò rí nǹkan sí àwa náà ó ṣe dójú bá wọn lọ. Allah subhanahu wa ta'ala ti parí ọ̀rọ̀ rẹ̀ wọ́n inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ọba ò yí tí wọ́n bá fi ṣe àdánwò tó fi kan àwọn àwùjọ kò ní yí padà àfi tí wọ́n bá yí ti bẹ nínú wọn padà tí wọ́n padà sẹ́rí padà lọ́sọ́dọ̀ ọba adẹ́dà tí wọ́n túbá tí wọ́n wá tún ọ̀rọ̀ wọn ṣe kọ́nà ọba lè jẹ́ ká tún ọ̀rọ̀ wa ṣe aqulu qawli hadha astaghfirullah li wa lakum. براني الحمد لله والصلاة والسلام على أشرف أشرف المرسلين محمد وعلى آله وصحبه أجمعين روى إمام الطبراني في في مجمع الأوسط عن ابن عمر بسند حسن بالتحسين إمام الألباني رحمه الله رحمة واسعة أن النبي صلى الله عليه وآله وسلم قال ثلاث مهلكات ثلاث منجيات ثلاث كفارات ثلاث درجات إمام الطبراني أقبع رأي ولا تدو سيدنا عبد الله بن عمر حديث عبد الله بن عمر رضي الله عنهما pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ń sọ báyìí wípé nǹkan mẹ́ta ni máa nǹkan mẹ́ta ni máa jẹ́ kéèyàn rí àkóyọ nǹkan mẹ́ta ìyí máa jẹ́ téèyàn máa fi ṣe ìràpadà nǹkan mẹ́ta ọjọ́ tí máa mú kéèyàn gòkè àgbà níwájú ọba adẹ́là family mohnikat tí wọ́n wá rí nǹkan mẹ́ta tí máa pa ìdáhùn àkọ́kọ́ rẹ̀ fàṣíhùn mọ́tà ó ní kéèyàn ní ahun àti ojú kòkòrò tí ò wúlò kò sí bí fámìlì rẹ ṣe lè kọ̀ tó one million lóṣù ó ọ àbí bẹ́ẹ̀ kọ́ bí nàìjíríà ṣe dojúrú tó yìí náà one million lóṣù ó tó yàn án ná àwọn èèyàn wọn kó wọn ò kó ni wọ́n kó kí ni wulo fi ṣe kò wúlò fún kò dẹ̀ ní wúlò wàháwà mọ̀tẹ́bà ìtẹ̀lé fẹ́nu ojú ọ̀nà rèé gbogbo èèyàn ni wọ́n mọ̀ ojú ọ̀nà ni kò sí tí wọ́n sọ fún àwọn èèyàn ara báwọn ṣe fẹ́ sínú ẹnikẹ́ni tó bá dẹ̀ ń tẹ̀ lífẹ̀ẹ́nu rẹ̀ kì í láti wọ̀tẹ̀ dáadáa wà ìjábọ̀ mari bi nọ́ọ̀sì kílẹ̀ kẹta tí máa fa ìparun kéèyàn jọra rẹ̀ lójú ta ni wọ́ la. ẹni ire kò sí ẹni tí ò lè pè sákìyèsí ìbáà jẹ́ tó kéré sí kò ní jọra rẹ̀ lójú kò sẹ́ni tí ò lè má tún ṣe wá fún un tí òun ọ̀jẹ̀ ni wípé magnet gbogbo ibi tí dáadáa bá wà bó ṣe lè wù kó kéré mọ́ bó ṣe lè wù kó pọ̀ tó yọ́ máa ṣe kíni yọ́ máa fà á mọ́ra kó lè bá a ṣe kíni kó lè bá a ní dàgbàsókè. wàá mẹ́lì munjiat mẹ́ta tí máa jẹ́ kéèyàn rí àkóyọ nínú gbogbo ooru fala adl fil ghadab wa rida kéèyàn máa ṣe déédé bó ṣe léwu kó wà nínú ìbínú tó tàbí kó lè máa dunnú tó kó má kọjá àlà kó ṣe déédé wal qasdu fil faqr wal ghina kó máa ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsùn ọ̀rọ̀ dé fún ni o tàbí nǹkan fẹ́ lè ń fún kó ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsùn kó má sọ wípé torí pé ti dé nísìn ní ṣe tẹ́lẹ̀ àwa kọjá àlà lórí rẹ̀ làá kó ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tó bá jẹ́ pé gbogbo nǹkan rẹ̀ kọ́ídà tí ń fi ń lò gbèsè ayé ni pé ìwọ̀ntúnwọ̀nsì kò ní ṣiṣẹ́ nílẹ̀ kẹta wa khashyatullah fi sirri wal alaniya ìmọ̀ apáyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba Allah subhanahu wa ta'ala ni innama tunziru ẹni tó gbà kìlọ̀ tí wàásì ó ṣe àǹfààní fún mọ̀nì tábà òun lẹni tó tẹ̀lé ìrántí tí ọlọ́run ọba fi wọ́n jíṣẹ́ náà sílá sílá ní gbangba tá à ń rí báyìí wa khashiya rahman bil ghaib ọwọ́ ń páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ ìyẹn ò ní wípé gbangba rẹ̀ àti kọ̀rọ̀ rẹ̀ wọ́n dọ́gba kí lọ́lọ́run ọba sọ wọ́n ní fabashiru bi maghfiratin wa ajrin karim fún un ní ròdùnnú wípé gbogbo ibi tó bá kù sí nínú ọ̀rọ̀ rẹ̀ òun ò fojú foro òun ò fún un ní ẹ̀san àpọ́nlé kí lẹ̀san àpọ́nlé àlìjánná kọ́lọ́run mọ́sàáfì rọ̀ sí rọrùn fún wa wàá mi kafarat kí ni tí máa ń fọyàn má kúrò nínú ẹ̀ṣẹ̀ fa intizaru salat ba'da salat ìmá dúró dèun ìmá ṣàlùwàlá di ká wákàtí àti ká sùbàtù àsìkò wo ni àyílà ó tó ká máa fojú sùn kó máa wà lọ́kàn wa àti ká àyílà tán a jẹ́ kí àsìkò àsì ọ̀jẹ̀ wa lógún ká má bàa gbàgbéra fi àsìkò òun lẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa ni wa isbaagun odó fi sabarat ìmọ̀ pé àlùwàlà bó ṣe lè wò kí wẹ́dà ó kó nira tó kílẹ̀ kẹta wa naqlu al-aqdam ila jama'at ìmọ̀ lọ sí mọ́ṣáláṣí lè kí ọ̀ràn àyàn kéèyàn má kírun nínú ilé ìmọ̀ lọ mọ́ṣáláṣí lọ kí ọ̀run ọ̀ràn àyàn èyí máa ṣe àfọ̀máṣe wàá máa darajat ntí máa jẹ́ kéèyàn gòkè àgbà kí máa jẹ́ kí yẹn nílọ síwájú níwájú ọba adẹ́dà fa ita ọ̀nà tààmù bó ṣe lè wò kó kéré tó ntọ́ ọba ní fọmọlà kejì jẹ́ imam hasan al-basri rahimahullah rahmatan wasi'a ó ní èmi gbọ́njú bá àwọn ẹni retí wọn gba kéwú níwájú òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ntí wọ́n ní tí wọ́n mú wálé kò tó wọn jẹ tó ń ti bí òṣè tó wọn jẹ tóun wọ́n dẹ̀ tún máa pín àwọn èèyàn wípé ẹ̀yin náà gbà ń bẹ̀ kí gbogbo wa fi tọ́nu ó ní ṣùgbọ́n nǹkan wá yí padà àwọn èèyàn kó gbogbo ẹ̀jọ́ orin bámúbámú láàyò ni wọ́n ń kọ àwọn ọmọ pé bí ń pọ mẹ́ni kankan kìí ṣe sí mùsùlùmí wà ìfṣà ọ̀sẹ̀lá ìmọ̀ tasálámàkà gbogbo ibi tí wọ́n bá ti bá mùsùlùmí ìbáṣẹ̀ ẹ̀mí ẹ̀wà lẹ́ẹ̀pàdé asalaamualeykum asalaamualeykum asalaamu aleykum lópin ìgbà tẹ́ ń bá ti ń ṣe léyìí ìkẹ́ ọlọ́run ọba ààbò rẹ̀ ìfọkànbalẹ̀ rẹ̀ àgbéga rẹ̀ ò ní tán kò ní kúrò láàrin yín òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàn wa ní kílẹ̀ kẹta wà sọ́láàt bìlẹ́yì wà násù nìyẹn. ìmá máa fi gbogbo òru sùn nígbà tí gbogbo àwọn èèyàn bá sùn lóru ká jí lọ́run ọba mulẹ̀ kọ́sàn-án wa bá a gún régé. اللهم ارينا الحق حقا وارزقنا اتباعه وارزقنا وارينا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم يا ولي الإسلام وأهله ثبتنا على الإسلام حتى نلقاك ونحن عليه وافزنا بالإسلام القائمين وافزنا بالإسلام القائلين وافزنا بالإسلام الراقدين اللهم إنا نسألك من كل خير خزائنه بيدك ونعوذ بك من كل شر خزائنه بيدك اللهم بك نستغيث فأغثنا وعليك توكلنا فاكفينا يا كاف فينا مهمات من أمور الدنيا والآخرة أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم فقوموا إلى صلاتكم يرحمكم الله لا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له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 وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد شديدي روى إمام البخاري في الأدب أن ابن مسعود قال رضي الله عنه عنهما أجمع آية في كتاب الله تعالى للخير والشر الآية التي فيه في النحل إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إمام البخاري رحمه الله رحمة واسعة أبا رويوة ني chapta bó o là ṣe Ibn Mas'ud rọjàlá anihuma ó sọ pé ńgbà wọn bi n'i áyàwó ní bẹnu Quran pé gbogbo dáadáa tó yẹ kéèyàn ṣe téèyàn ó fi rojú rẹ̀ ọba gbogbo aburú tó yẹ kéèyàn sá fún téèyàn ò fi ní lùgbọ ọba láyé ó kó sínú kan aya tó mú wá náà ni aya tó wà ní aya kọkànléní àádọ́rin sọ́tún náà chapter uh, uh, uh chapter sixteen verse ninety one wípé Allah subhanahu wa ta'ala sọ wípé inna Allaha yahmuru bil adl ọlọ́run ọba ọba àlekè ọlá ó pa wá láṣẹ ṣíṣe déédéé wal ihsan àti ṣíṣe dáadáa wa ita'i dhil qurba àti ìmáa ṣe dáadáa sí ẹbí láti máa ná sí ọ̀rọ̀ wọn kì í ṣowó nìkan ìgbà àsìkò ìnára sọ̀rọ̀ wọn mẹ́ta yìí wọ́n ní Allah subhanahu wa ta'ala ó kọ̀ fún wa wípé fàṣà kí ni fàṣà ó ní gbogbo wàkíwà tó jẹ́ wípé kò bá ọmọlúwàbí mu wal ni gbogbo tó jẹ́ wípé ó yapa sí ti ọlọ́run ọba fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣíríkù bídẹ́à àti gbogbo tó jẹ́ muharramat Allah subhanahu wa ta'ala ó dẹ̀ tún kọ̀ wípé ká máa dìtẹ̀ ká máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún. eléyìí ní kìlọ̀ ọlọ́run ọba fún gbogbo wa kí a lè bá a ṣèrántí ya ibadallah ja'ala Allahu al-'adla mizan as-samahi fil ard وجعله من مقومات الحياة الفردية والأسرية والاجتماعية والسياسة والسياسية حتى جعله القرآن هدف الرسالات السماوية كلها قال تعالى لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط dájú dájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ó ṣe ìṣe déédé ní òṣùwọ̀n láti sánmà tó gbé kalẹ̀ tó jẹ́ wípé òun ló kó gbèsè ayé ẹ̀dá ró fórí ara wa nínú ẹbí wa nínú àwùjọ àti ètò òṣèlú nítorí náà alukur'ani fi ń yé wa wípé gbogbo àwọn ànábì tí ọlọ́run ọba rán ní tó fi rán wọn ni wípé ẹ wá fi déédéé lọ́lẹ̀ gíbí ọba adéga ṣe ń sọ fún wa nínú alukur'ani wípé laqad arsalna rusulana bil bayyinat ara àwọn aránṣẹ́ wa pẹ̀lú àlàyé yékéyéké ní bí wọ́n ṣe ṣe nǹkan tí wọ́n fi kọ́ ẹ̀dá wa anzalna ma'humul kitab àfi mọ́ ní báwọn àfi tíra àfi tẹ̀ẹ́ walmizan àtòṣùwọ̀n bá a ṣe ṣe nǹkan tí nǹkan fi dàrú ní ẹkúnmọ̀ ní wáṣà belkist kí wọ́n fi kó àwọn èèyàn ró ní bá a ṣe ṣe déédéé tọrọ gbèsè ayé wọn ò fi ní dàrú tọrùn wọn ò fi ní polúkúmuṣu. fabil adl unzilat alkutub wa bu'ithat ar-rusul wa bil adl qamat as-samawat wal ard pẹ̀lú déédéé lọ́lọ́mọba fi sọ tíra kalẹ̀ àwọn tíra rẹ̀ kalẹ̀ pẹ̀lú déédéé torí kí wọ́n wá fi déédéé lọ́lẹ̀ ní ọba adẹ́dà ló fi rán gbogbo àwọn àránṣẹ́ kìí ṣèyàn nìkan pẹ̀lú déédéé ní ọba adẹ́dà ló fi kó sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ o. ya ibadallah allah subhanahu wa ta'ala ihqaq al-abd wa tatbiqahu ولو كنا مبغضين لمن نحكم فيه قال تعالى يا أيها الذين amanu kunu قوامين بالقسط shuhada lillah. ولو على أنفسكم أو الوالدين والأقربين وقال تعالى يا أيها الذين آمنوا كونوا قوامين الشهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا عيدلوا وأقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون وبعد الله سبحانه وتعالى وفي شديد ìṣe déédéé في ṣe a gbọ́dọ̀ tẹ̀lé kódà bá ń bá ń bínú síra wa gan a gbọ́dọ̀ jẹ́ pé ìbínú kó bù á lójú ká má ṣe déédéé torí wípé tìbínú bá dé lọ́gọ́rọ̀ ọ̀gbà ìyí máa tìyàn lu tí ò tọ́ Allah subhanahu wa ta'ala wá ń kì wá ń lọ wípé ká má jẹ́ kí ìbínú gbé wa débi wípé a gbọ́dọ̀ ṣe déédéé a ṣe déédéé o Allah subhanahu wa ta'ala ń kìlọ̀ fún wa wípé ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kunu qawwamina bilqist shuhada lillah ẹ dúró ẹ fẹsẹ̀ múlẹ̀ ẹ kóró ìṣe déédéé láti jẹ́rìí sí bọ́lọ́hún ọba ṣe fi lọ́lẹ̀ wala wala anfusakum kódà lórí ara yín gangan pàápàá ìbáàjẹ́ lórí ara yín gan awil walidayn tàbí lórí àwọn òbí méjèèjì wal aqrabin tàbí àwọn tí wọ́n súnmọ́ wa bó ṣe léwu kí wọ́n súnmọ́ wa tó. wa qala ọba lẹ́la tún fi yé wa wípé yàrá lóbi náà amẹ́nu ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́ ọba gbọ́ o kúnù qawwamina shuhada bil qist ẹ̀dúó déédé lórí ẹ̀dúó dáadáa lórí déédé ń gbogbo ìgbà ẹ fi lọ́lẹ̀ wala yajrimannakum shan'anu qawmin ala alla ta'dilu torí pé ẹ ní kórìíra àwọn kan ẹ má jẹ́ kí ó wá kọdí fún yín láti ṣe déédé o ìdílú ẹ ṣe déédé o wa aqrab lit ìṣe déédé o ní ìmáa fi ìpáyà ọlọ́run ọba hàn jù nínú gbogbo nǹkan ẹni tí ń ṣe déédéé lórí gbogbo condition tó bá bára rẹ̀ gbogbo ògbà tó bá wà ní kọ̀rọ̀ àti ní gbangba eléhùn lẹ́ni tó páyà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wá sọ pé wattaqullah ẹ páyà ọlọ́run ọba inna Allah khabirun bima ta'malun ọlọ́run ọba ọba tó kún fún ìró gbogbo tí à ń ṣe ni ní kọ̀rọ̀ ní gbangba ní gbogbo ibi tá a bá wà. عباد الله العدل في الإسلام لا يتأثر بحب أو بغض فلا يفرق بين حسب ونسب ولا بين جاه ومال كما لا يفرق بين مسلم وغير مسلم بل يتمتع به جميع المقيمين على أرض الله من المسلمين وغير المسلمين مهما كان بين هؤلاء وأولئك من مود مودة أو شنآن أبو الله ẹ̀yẹn orísun ọlọ́run ọba ìsìláàmù kò gbà láàyè wípé ká torí ipá fẹ́ràn ẹnìkan ká má ṣe déédéé tàbí torí ipá kórìíra ẹnìkan ká má ṣe déédéé ìsìláàmù ọ̀yà sọ́tọ̀ pé torí pẹ́ nìkan ọ wà nípò làwa ní fi ṣe déédéé torí ipò tó wà tàbí torí wípé ó ní ìbátan kan pẹ̀lú wa la fi ní ṣe déédéé pẹ̀lú rẹ̀ islam ò wípé ẹni tó ga á wà á fi àìṣe déédéé á fi ba lò torí láti fi wá ojú rẹ̀ tàbí láti fi dùnnú wẹ́mẹ́lì tàbí torí pé lọ́rọ̀ bó ṣe jẹ́ wípé islam kò fààyè gbà á wípé torí pọ́mọ àyá rẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ àwa ń di àbòsí ọ̀wá ń kun lọ́wọ́ tàbí torí wípé ẹni tí ì ṣe mùsùlùmí wá dúró pẹ̀lú òdodo or other earth Allah subhanahu wa ta'ala kò bá ẹni kankan tán ntí ń bẹ láàrin wa àti ẹ̀ ní pé ẹrú rẹ̀ ni wa ntí ń gbọ́jẹ́ fún wa ò ní pé ọba wa ni ẹni tó bá dúró lórí déédéé wallahi bí bá jẹ́ kèfèrí ọlọ́run ọba ó fi pọ́nlé ẹni tó bá jẹ́ wípé ó dúró lórí àbòsí wallahi tó bá jẹ́ wẹ̀lí ọlọ́run ọba ó yẹpẹrẹ rẹ̀ kọ́lọ́run ọba má yẹpẹrẹ wa. láti fi àpèjúwe ṣe déédéé islam láti fi lọ́lẹ̀ fi qissatin usama bin zayd ma'al maratil makhzumiyya hawala usama bin zayd an yatawassata li mar'atin min qabilati bani makhzum ذات نصب كي لا يقطع يده يدها في جريمة السرقة ما كان من رسول الله صلى الله عليه وآله وسلم إلا أن غضب غضبا غضبا شديدا ثم خطب خطبة بليغة أوضح فيها منهج الإسلام وعدله وكيف أنه سوى بين أفراد المجتمع رؤساء ومرؤوسين فكان مما قال النبي صلى الله عليه وآله وسلم إنما هل أهلك الذين قبلكم أنهم إذا كانوا أنهم كانوا إذا سرق فيه شريف تركوه وإذا سرق فيه ضعيف أقاموا عليه الحد وأيم الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وآله وسلم سرقت لقطعت يدها صلى الله عليه وآله وسلم arábìnrin kan ni ẹni adire ni wọ́n bí ní eré ò sọ pé kéèyàn má lè ṣìṣe wọ́n bí ní eré ò lè sọ pé kọ́ má jẹ́sẹ̀ ọwọ́ ọkọlùfin òfin wo ló kọlù ọjà lè ẹni adire dẹ̀ ni tí olè tọ́jà tí ó bá dé ọ̀dọ̀ àwọn olórí èyí ṣe gbọ́ ọ̀rọ̀ yìí ti wá déwájú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn sábẹ́ osama bin zayd ó wá wò pé à èèyàn pàtàkì nílùú madina kan gé lọ́wọ́ bó o ni wọ́n ṣe sọ lórí ẹ̀sìn tí màmá gbé wa sallallahu alayhi wa sallam lójú tiẹ̀ àbùkù lélẹ́yìí ọ̀jẹ̀ ọba lọ bójú sẹ́nà sílá àrùsílá abi ìmàlélẹ́ yìí ẹjẹ́ awo tiẹ̀ ṣe <laughs> kí ló jíṣẹ́ náà sàásìlà fi dá lóhùn òjíṣẹ́ ńlá bínú tọ́jẹ́ pé gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ náà mọ̀ wípé ìbínú eléyìí yàtọ̀ òjíṣẹ́ ńlá wa ṣe kútùbà tọ́rọ̀ bá ti délẹ̀ báwọn yóò pe àwọn èèyàn jọ láti ṣe àlàyé ọ̀rọ̀ fún yékéyéké kí ló sọ fún wọn ó ní innama ahlaka alladhina qablakum ntọ́pa àwọn ẹni síwájú síwájú wọn tọ́pa wọn ahùn tọrọ wọn fi dojú tí wọn ò ní fọkànbalẹ̀ mọ́ tí gbogbo ẹ̀ tí ò níyànjú mọ́ anahun ìdá kánú anahun kánú ìdá sọ́rọ̀kọ̀ fi hìn sẹ́rí tí ẹni yìí alápọ̀nlé jalè nínú wọn tàràkù wọn gbọ́dọ̀ wọ́n filẹ̀ wọ́n ah, abiyimani kò ká ṣòfin lé lórí wáyé ìdá sọ́rọ̀kọ̀ fi ṣùgbọ́n ẹni tí ó jẹ́ ẹni tó jẹ́ ọ̀lẹ tó jẹ́ aláìní ẹni tá a mà tó bá lè jalè wọn akọ́mọ adé ìhàd wọn gé lọ́wọ́ ta ló yẹ ká ṣòfin lé lórí jù ẹni tó yó ni àbẹ̀ntí òyò ta ló yẹ kó fi ó mú sáwọn tá a ti tọ́jú wọn pẹ̀lú owó ribiribi tí wọ́n ń gbà ní àbáwọn tó rí jẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa sọ wípé ọlọ́run má jẹ́ àárí o ọlọ́run má jẹ́ àárí mo fi títóbi ọlọ́run ọba búra bọ́bá jẹ́ Fatima ọmọ Muhammad sallallahu alayhi wa sallam lọ́ba jalè àgè lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe lọ́sọ̀rọ̀ àṣàlàṣọ nítorí náà arábìnrin ọwọ́ rẹ̀ ti lọ́wọ́ kẹsẹ̀ yẹn nìkan gbàtí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala Khaybar ibi táwọn Yahudi sẹ́tù sí ọbọ̀ sọ́wọ́ àwọn mùsùlùmí gbogbo nǹkan bẹ̀ àwa la ní òjíṣẹ́ náà sọlá àṣàlá mi ẹ̀yin Yẹhudi tẹ́ wà ń bẹ̀ ẹ jókòó ẹ má kú òjíṣẹ́ náà sọlá àṣàlá Abdullahi bin Rawaha ọ̀kan nínú àwọn sábẹ́ rọ̀jàlá àná gbogbo àwọn igi dàbínú àtẹ̀só tí ń bẹ́ ń bẹ̀ bá a jẹ́ ká mọ òǹdí wọn tó jẹ́ ó ṣòǹdí wọn rẹ̀ wọ́n wá sọ fáwọn Yẹhudi mi. lóòdù lóòdù béèlì béèlì ọgọ́rùn-ún lọ́nà ogún dàbínù lọ́wọ́ à ń bẹ̀ o láàrin yín àtàwa ayọ̀ǹda rẹ̀ fún kẹ́ ẹ máa gbégbé ìrọ̀rùn òjíṣẹ́ náà sàásàlám ó sì déédéé fún wọn kí eléyìí ọ̀bá wá tẹ́ ẹ̀ bá gba eléyìí ẹ bá kó gbogbo ẹ̀ àtilẹ̀ àti tí ń jẹ́ ń bẹ̀ àwa láàánú kí láàrin rẹ̀ wò tí wọ́n kí wọ́n fi dá lóhùn wọ́n ní bihada kọ́mẹ́tì sàmà wàtú wàlá déédéé tó ṣe òní sánmà àtìlẹ̀ tó ló dúró lé lórí kọ́ jàǹbá wa pé o ní agbára lórí ìwọ ọlọ́run ti fún ọ lágbára o ò tún wá jàǹbá ọ wá ní kájókòó kájọ sí níwọ̀ntúnwọ̀nsì eléyìí gan-an wọ́n wá ọkàn wọn tú ọ̀balẹ̀ sí wípé ọlọ́run lọ́rùn ilé kìí ṣe torí ìtàwọn torí kótó ní pọ́jì ṣe ńlá eléyìí ṣẹlẹ̀ kí ló sọ fún wọn ó ní ya mashara yahud ẹ̀yin yahudi anton abghadul khalqi ilayya nínú àwọn tí mo kò sí ẹni tí mo kórìíra nínú ẹ̀dá bí yín kennedy kadhabtum anbiya Allah àwọn ànábì ọlọ́run ọba tó ránṣẹ́ ẹja wọn nírọ́ ẹ̀nírọ́ ni wọ́n ń pa ẹ̀tẹ̀lé wọn wa kadhabtum ala Allah ẹ̀kúrọ́ mọ́lọ́run ntọ́lọ́run ọba òṣèlófin ẹ̀fìlọ́lẹ̀ àmọ́ o wàlẹ́sà yahmiluni bọ́gùdì ìyákùn àná àhífà àríkùn mi wá nítorí pé bí mo ṣe kórìíra yín tó yìí kí ẹ̀tọ́ yín wá há sí mi lọ́wọ́ kí n wá fẹ̀tọ́ yín dùn yìí ìsìláàmù tó lọ́n fi hàn mí kò gbà bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam رسم الله الله فحقيقة العدل في الإسلام أنه ميزان الله تعالى في العدل على العدل وقدروا سيدنا الإسلام ونويكو òṣùwọ̀n tọ́lọ́wọ̀n ọba gbé sílẹ̀ ní wípé bó o láàṣì sí nǹkan láàrin wa tọ́lọ́wọ̀n láàrin wa síra wa láàrin wa tó ọmọlàkejì tó bá ti di pé àṣẹ bẹ́ẹ̀ subahana de la wa ilé ilé rọjò àti dàrú àwa gan wà nínú àwọn tí ń dàrú àti dàrú tiwaru ń bẹ ẹni tí ọba fẹ́ kí tòun ó dojúrú nínú àwùjọ ìpín tọlọ́hún tọlọ́hún bá pín sí lọ́dọ̀ kò gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ dàrú. ìṣedédé nínú Islam ó ní pé yukhadhu lid-da'if haqqahu ẹni tó bá jọ̀lẹ tó jẹ́ ẹni tó jẹ́ tálákà tàbí tí ò ní a ní sọ yí pé kò jẹ́ nǹkan kan láwùjọ a wà á fọ̀tẹ̀ rẹ̀ dùn wa yunsafu al-mazlum mimma zalamahu ẹni tí wọ́n bá ṣe àbòsí sí kó gbé ẹni tó ṣàbòsí ń ṣe léwu kó gbọngbọ́n tó láwùjọ ààyè òye wípé ó kọ rẹ̀ ti padà wò ó ti kúrò lọ́mọlúwàbí ó ti di kíni alábòsí ọ̀yùn mọ́kìnnù sọ́ọ̀hìbà hàk mìnà òṣùlì ilà hàkìhì mìnà àkọ́rọ̀bù tàríkì wà àìsàrìhà á gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún tí ò ní jẹ́ wípé pẹ̀lú ìnira kó tún wá fẹ́ di wípé n tí ó nà á lórí ipò fẹ́ gbẹ̀tọ́ rẹ̀ ó tún ti wá pọ̀ jẹ̀tọ́ lọ. islam ò lọ́lẹ̀ wọ́n ahadu mìnà al-qayyima allati tambasiqu min aqidati al-islam òṣùwọ̀n ni tọ́jẹ́ pé látara àgbàgbọ́ ẹ̀sìn ló ti jáde fi mujtami'i faljami'i nas fi mujtami'i al-islam haqq al-adala gbogbo ẹ̀dá tí n bá ti ń gbé abọ́ ìdáàbòbò islam ó ní ẹ̀tọ́ sí wípé a gbọ́dọ̀ ṣe déédéé sí wa haqq al-itma'inana alayha kìí sẹ́yìn nìkan ó ní ẹ̀tọ́ sí wípé a gbọ́dọ̀ fún un ní ìfọkànbalẹ̀ ya ibadallah ẹ̀rú sìn ọlọ́run ọba fakama فإنه قد أمر بالعدل ابتداء من النفس Islam ṣe wá sọ pé ká ṣe déédéé sí wọn ọmọlàkejì yìí o kò wá gbà wípé ká wá di àtùpà jówìrì tí ń tàn mọ́lẹ̀ síta táyìká rẹ̀ tó wá dúdú وذلك حين أمر المسلم بالموازنة بين حق نفسه وحق ربه وحقوق غيره ló fi jẹ́ pé Islam ní ká gbé òṣùwọ̀n sí ẹ̀tọ́ Ọlọ́run ọba agbọ́dọ̀ fún ẹ̀tọ́ ọmọlàkejì agbọ́dọ̀ fún ẹ̀tọ́ tiwa gan fúnra ara wa àgbọ̀dọ̀ dànù kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó níyàwó ìbádà wa jẹ́ lógún ju wípé kọ́lá àyè mójútó tìyàwó lọ gbogbo òru ní fi ń sùn ní fi ń ṣe kìámù lẹ́yìn gbogbo ọ̀sán ní fi ń gbáwẹ̀ ọ̀kan ti fèsì bì kan ju bì kan lọ àwọn àyàwó wọn rí àmójútó gbàtọ́rọ̀ ìdọ́dọ̀ òjíṣẹ́ ó ní inna li rabbika alayka haqqan ọba tó dá ó ní ẹ̀tọ́ lórí rẹ̀ wa li nafsika alayka haqqan ẹ̀mí ara rẹ̀ gan ní ẹ̀tọ́ rẹ̀ lórí rẹ̀ kì í ṣe gbogbo òru ló fi sùn ọmọ ọmọ ọmọ sùn ó fara lẹ́tọ̀ bí oorun rẹ̀ bá ṣe kéré sí tí ò pé wọ̀tún ní stress rẹ̀ ó pọ̀ sí tẹ̀sẹ̀ tútù ọba o nígbà míì àní bùkátà sóògùn kankan ju pé ká sọ̀rọ̀ ní ìyàbá sísù ìwòsàn à ìwòsàn ńlá ní ọ̀jẹ̀ fún ti ń dà láàmú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làwọn sọ pé wali ahlika alayka haqqan àwọn aráalé rẹ àtàwọn ẹ̀dá yòókù náà wọ́n ní ẹ̀tọ́ sí ọ̀tọ́ gbọ́dọ̀ fún fàátì kúnlẹ̀dì haqqi haqqahu fún gbogbo olúkálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ bọ́ba sí yẹ tọ́wọ́ bá ṣe tó kó o fọ́lọ́wọ́n ba lẹ́tọ̀ọ́ alábòsí ni ọ́ tọ́wọ́ bá fúnra rẹ lẹ́tọ̀ọ́ òtún alábòsí tọ́ ọ bá ti fún ọmọ làkejì lẹ́tọ̀ọ́ yẹ kó fún un nínú ìṣesí o ti dà lábòsí ẹ̀san àbòsí ọlọ́run èédìlé rẹ̀ kíákíá ni ìwọ owó má fi gbogbo òru sùn kọ́ sọ pé òun ṣe tọ́lọ́run àṣùbà àti wọn bọ̀ mọ́ lọ èwo lọ́wọ́ àyànjú èwo ló gbé kan èwo ló gbé wo gbàtọ́ bá ní gbogbo ọ̀sán lọ fẹ́ máa fi gbà wẹ̀ bóyá sáà jíjẹ gan eyín tún ní ọ lára kó tún fi yìn náà kún gbèsè ayé rẹ̀ gan odòdúró ọlọ́mọ dàgbò gbèsè ayé wa rò. wa amara islam bil adl fil qawl islam pa á láṣẹ a gbọ́dọ̀ ṣe déédéé gan níbi ọ̀rọ̀ sísọ qala ta'ala ọba adẹ́dà ni wa idha qultum fa'dilu tẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ dodo ẹ ṣe ẹ̀tọ́ ẹ ṣe déédéé kana dha qurba ìbáà jẹ́ wípé ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ yìí ọfẹ yóò ta báyìí ni tọ́jẹ́ pé fún iná yìí gbọ̀ngbọ̀ngbọ̀n ọ̀tá mọ́mọ́lẹ́bí kama amara bil'adl fi hukmu bẹ́ẹ̀ náà ni islam ó ní ká ṣe déédéé níbi òfin fún ẹni tó bá wà nípò ó ní inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha ọlọ́run ọba ń pa yín láṣẹ wípé ẹ fún olúkálukú ní ìwọ rẹ̀ o fa hakamtum bayna nas an tahkumu tẹ ẹ̀yin tẹ wà nípò tẹ ẹjọ́ lórí tẹ́ ẹ bá ṣe òfin láàrin àwọn èèyàn ẹ ṣe pẹ̀lú déédéé o ìmúra ọmọ mùsùlùmí àti ìmúra tí èsè mùsùlùmí wọn jọra bí mùsùlùmí ṣe ń lọ àsìkò àtẹ̀ntì ìṣe mùsùlùmí ṣe ń lọ àsìkò wọn jọra gbogbo ibi tí wọ́n bá ti ní wọ́n ń ṣèjọba wọ́n á máa fún olúkálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ ni torí pé kí ni kó lè bá a pàfọ́ọ̀mù tẹ́ ẹ̀ bá fún wọn lẹ́tọ̀ọ́ wọn aburú nu àbùfín a máa dé ibi ẹ̀san tí ń bẹ falábòsí Allah subhanahu wa ta'ala ni kódà bá a bá fẹ́ ṣàtúnṣe láàrin ara wa a gbọ́dọ̀ ṣe déédéé qala Allah subhanahu wa ta'ala wa in ta'ifatani minal mu'minina iqtatalu táwọn olùgbàgbọ́ mi òdodo méjì tí wọ́n bá ń jà tí wọ́n ṣe fanfa faslihu bainahuma ẹ ṣe àtúnṣe láàrin wọn. fa in baghat ihdahuma ala al-ukhra tọ́ka ni bá fẹ́ wá tọ́ èkejì tọkọjá àlà fàkọ́tìlù lẹ́tì tọ́lọ́rí hàtà tẹ̀fí ilà amúrọ̀lọ́ èyí tó fẹ́ sàbòsí tó fẹ́ tasí kejì o ẹ bá jà tí ẹ fi pé gbogbo wọn papọ̀ sí ojú ọ̀nà bọ́lọ̀wọ́n bá ṣe fẹ́ fa ìnfà at tí gbogbo wọn bá wá gbà tán báyìí ń gbà tẹ bá wọn jà tán fa bẹ́yìn náà máa bẹ̀rẹ̀ àdù ẹ wá ṣe àtúnṣe láàrin wọn pẹ̀lú déédéé ẹ má sọ wípé torí pé ìwọ ti kọjá àlà nítorí náà ẹ wá tún fẹ́ fẹ̀tọ́ rẹ̀ dùn là ẹ ṣe déédé. akutu ẹ mú déédé ẹ kóró inna Allaha yuhibbul muqsitin torí pé ọba adéda Allah subhanahu wa ta'ala ó máa ń dúró ti ẹni tí ọba ṣe déédé. nasalu Allah subhanahu wa ta'ala an yuriyana haqqa haqqan wa an yarzuqana ittiba'a wa an yuriyana batila batilan wa an yarzuqana ijtinaba. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو غفور رحيم لله والصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وصحبه أجمعين تحريم الظلم يا عباد الله بقدر ما أمر الله بالحد وحث عليه حرم الظلم أشد التحريم bí ọlọ́run ọba ṣe gbé ìṣedéédé ní gbọ̀ǹkọ́ gbọ̀ǹgbọ̀n wípé a gbọ́dọ̀ mú lò ní gbogbo ohun tá à ń bá ń ṣe láwùjọ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ náà ló ṣe wípé ó mú ní ní tó burú jáì ká sì dàkejì dé nítọ́jẹ́ déédé kí ni ìdàkejì àbòsí. wa qawamahu ashaddan muqawama Allah subhanahu wa ta'ala ìmọ̀ wá dìde láti ránró lórí alábòsí ní ìránró tí máa gbangba sàwáhà zulmu nafs zulman akhir ìbá ṣe wípé ẹni tó lára rẹ̀ lọ ṣàbòsí sára rẹ̀ o tàbí ọ ṣàbòsí sọmọlá kejì wàbí kọ́sí pàápàá jùlọ zulmula akóyá lè dùràfà tí ẹni tó lágbára tó bá ṣàbòsí sí ẹni tí ò lágbára wà zulmula agniya lè fòkọrọ tàbí ẹni tí ó lọ́rọ̀ ọ wá ṣàbòsí sí sẹ́ni tí ò ní wà zulmula hukam lè mahkumi tàbí àwọn tí wọ́n wà nípò tí wọ́n ń ṣèjọba wọ́n ń wá ń ṣàbòsí sí ẹni tí wọ́n ń ṣèjọba lé lórí lójíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́nà sọ pé tọ́rọ̀ bá fi dojúrú táwọn olórí yín tó jẹ́ pé orin táǹkù táǹkù ni wọ́n ń kọ àwọn tí gòkè odò káfáró tó já bámúbámú làwọn yó àwọn ọmọ tóbi ń pẹ ẹni ọmọ ẹnì kankan wọ́n bi léèrè ṣé ká digbá dagbọ̀n ká bá wọn jà òjíṣẹ́ ńlá ni ẹ má bá wọn jà wọ́n ní kí ni ká ṣe ó ní ẹ béèrè ẹ̀tọ́ yín lọ́dọ̀ ọba adẹ́dà tó rínú tó ròde tó lágbára tó dẹ̀ mọ tó ní kọ̀ǹtróòlù wọn lọ́wọ́ remote control wọn ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ní ẹ má tiẹ̀ gbé wọn sípìn ẹ̀yin ẹ má ṣe tèmi èmi mọ̀ mọ̀ bí ń ṣe mú wọn èmi ọlọ́run ọba èmi mo dá wọn èmi mo gbé wọn bẹ́ẹ̀ mo mọ̀ bí ìṣe mú wọn ló fi jẹ́ pé nínú Islam a lè sọ wípé adìẹ dà mí ní oògùn nù fúnjọba èmi náà fọlẹ́yìn là ó mú tiẹ̀ wá ọ wàá fi tiẹ̀ ń bẹ lọ́run ọba wípé kọ́lọ́run ọ̀rọ̀ ọlọ́rọ̀ nínú rẹ̀ kọ́ má gbé ọ̀rọ̀ rẹ̀ lé wọn lọ́wọ́. وظلم الحكام وكلما اشتد ضعف الإنسان بأن تعصب وسيسي bọ́ba ṣe lẹ́sí kánà zulumu aṣẹ́dọ̀ ìtàn bẹ́ẹ̀ ni ẹ̀fẹ̀ àbòsí tá a ṣe sí ní òsè gbọ̀ngbọ̀n tó qala ta'ala fi hadith qudsi ọba àlekí ọlá ń sọ nínú hadith qudsi ó ní ya ibadi ẹ̀yin ẹrú mi o inni haramtu zulma ala nafsi mo ṣe àbòsí léèwọ̀ fún ara mi mi ọba adẹ́dà wa ja'altuhu bainakum muharrama mo wá ṣe ní èèwọ̀ fẹ́yìn náà fàlà àtàzọ̀ lọ́rùn ẹ má ṣàbòsí o ẹ má ṣàbòsí o wàkàlà sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ìgbà tó fẹ́ rán Sayyidina Mu'az lọ lọ́jàrá ánìwò pé lọ sọ lórí fún wọn rí ọ̀rọ̀ sí kí lọ sọ fún kí lọ sọ fún ó ní wattaqi da'watal mazlum ṣọ́ra fún èpè làápè ní Yorùbá èyí fàdúrà mọ̀ èpè ni èpè ń tà ṣàbòsí sí sọ́ra fún o má ṣàbòsí síyàn kọ́mọ̀dé wípé yóò àgbé ọ sípè torí wípé fa innahu laysa bainahu wa baina Allahi hijab kò sí gàgá kan lórí èpè ẹni tá a ṣàbòsí sí àtẹni tó ṣàbòsí tó bá ti ń tẹ́lẹ̀ báyìí ọlọ́run bá ní kò sí kò sí bó sùn lóun ọwọ́ kan ni yóò mú un lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ ọ̀kọ́lọ̀ sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá tó wá sọ pé salasu da'awatin mustajabatun àwọn àdúrà mẹ́ta lọ́wọ́ kan ní máa gbà lọ́lọ́run máa sáyẹ̀nsì àkọ́kọ́ tó bá kàn rẹ̀ ó ní da'awatul musa'im ẹni tí ń gbààwẹ̀ tó kóra ró lórí jíjẹ mímu láti fi wojú rẹ̀ ọlọ́run ọba títí tí ó fi sínú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ni ọlọ́run máa gbàdúrà rẹ̀ ẹni kejì da'awatul mazlum ẹni tí àṣàbò sísí taba ti sabo sisi lọ́wọ́ kan ẹ̀kẹta wọ́dà wọ́tún alimusafir àti ẹni tí ó rìnrìn àjò wàhálà sálám ọwọ́ ahọ́n alẹ́ kí nǹkan tọ́jà pé ká máa wò ní gbogbo ìgbà ó ní khamsu bí khamsu tẹ́ ẹ bá ti fi nǹkan márùn lọ́wọ́ kan lọ́lọ́run ọgbó fi nǹkan márùn sẹ́yìn lẹ́sẹ̀ lẹ́sẹ̀ kẹfẹ́ ma naqada qawmul ahda illa sullita alayhi aduwwu táwọn èèyàn ọba ti pé májẹ̀mú ọlọ́run ọba tolúkálukú ń ṣe bó ṣe wù ú àwọn ọ̀tá wọn.